أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته عن سقف الله وبعلا نجله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run fún ọba nábì ní àtàwọn aráàlú àtàwọn sọ̀hábà rẹ̀ àmìtẹ́lọ́wọ́ ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfà lóyún wa kò láìka àrùn òní bí jẹ́ òru kejìdé ní ọgbọ̀n oṣù Ramadan 1447 lẹ́yìn rẹ̀ náà Muhammad sallallahu láti ìgboro Maka lọ sí Madina an bá dùkú tafsir wa lọ ní markazi wa markaz Umar bin al-Khattab al-Islamin Kaduna Ibai sura ta ń gbìyànjú àti kéfò àbáwọn afáàtì kéfò ansọ́tò Nur aya 39 láti gbèrò alálẹ́yìn nígbàtọ́lọ́run ìfún wa nípa àwọn ẹni ibi bóòlù iṣẹ́ wó sí rí ó ní wàlẹ̀rẹ́nà kàfàrò àmàlù kàfàrà bí bìkẹ́ àti أعوذ بالله من أموالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب أو كظلمات في بحر لجي يغشاه موج من فوقه موج من فوقه من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور الله سبحانه وتعالى رؤيه أنت واتفري إلي لا بين صفوه بابائي وياتي كلام ردادا مما قد تأيي كفري أولا والذين كفروا أعمالهم كسراب ọlọ́run ní ṣe ẹlẹ́wọ̀n kẹfìrí àwọn tí wọ́n gbọ́nà ọba gbọ́ tí wọ́n gbàdábì gbọ́ àwọn tí wọ́n ṣe islam ní yẹ́bẹ̀ àmàlù iṣẹ́ tó bá ṣe kàtàrà bí bí kí a ti mìíràn bí àwọn pínà ni tó wà lójú wọn tí wọ́n lọ́ọ̀ká pé omi ní ìhàsábò ó àà sáré ẹni tí ó gbẹ́ngbẹ́ àà omi lọ́ọ̀ká tó wọ́n mu omi àtà ìrẹ̀jẹ̀ wà lọ́bẹ̀ ìkájú débẹ̀ nígbàtọ́rẹ̀ ìdílé o lámíyẹ́dì ṣe ànkòrí kankan bẹ̀ tí ẹ máa ń tíráwò ẹ máa wo títí lọ́kàn gbàgbà kómi omi lẹ́wò ó ní lámíyẹ́dì ṣe ànkòrí kankan وجد الله عنده يوعب الله وباع الله بعرض وفاء حسابه ولو أكبر في سيره لي لو وتسان سيره والله السريع الحساب ọlọ́ọ̀ba onáàlọ́ yára jù nísìrò ọlọ́ọ̀ba múdàjá àṣẹsì ní ṣẹ́tọ́já ọlọ́ọ̀ba onáàmúdà sí rọrùn wà mẹ́mẹ́ni ó tí ẹ kíkà bá obi ẹ̀mẹ́ni fàṣẹ́wọ́fà yóò há sàbó ìṣàbẹ̀ síra tó múta sí bẹ́ẹ̀ fún ọlọ́ọ̀ba annabi wa muhammad sallallahu alaihi wasallam ó rí wa ibi kò sẹ́ńtọ́ ọba ni ya rasulallah ìgbọ́lọ̀ ní fàtíwọ́kọ̀ yóò áṣàbò ìṣẹ́bẹ̀ ìṣíra àwọn kan ṣe ìṣirò tí tọ́rọrùn alẹ́bí ní Siddiqa bínta Siddiq ah, ọlọ́run kúbọ̀ aláṣìírí ọlọ́run ó bu àṣírí àwọn ẹni rí mẹ́rìkíámà kọ́mọ̀ smart ọlọ́run dàtọ̀ àṣírí ẹ̀bù ọlọ́run àti lọ́bàjá ó ti báyìí báyìí jọ báyìí báyìí níbi bẹ́ẹ̀ gbogbo tọ́mọ ìyẹn rẹ̀ fóun ṣe táyà ìrìn àwọn rí òun gbogbo ẹ̀ ní dáadáa àtàbúrò rẹ̀ yóò rí òun náà bá rí àwọn àgbẹ̀ áà ah! yóò rí òun ò lè bọ́m̀bẹ̀ ọlọ́run bá já bọ́m̀bẹ̀ ti wọ ọlọ́run ọlọ́run wa ni ebi ni mo gbé láti láyé lónìí náà mo fojú ma wà jẹ́mìnà lọ ona ni isabai yasira olùdá àti bí ọ̀rùn fọ́lọ́wà ọlọ́wọ́ba wallahu sari'ul hisab ọlọ́wọ́ba ọba tó yára ní ṣìrò ní abdullahi bin abbas radiyallahu anhu o ń dèrò àti bó lọ́lọ́ ti ṣìrò àwọn èèyàn alakasirati dáwọn ti kọ́tọ́ yẹ àjẹ́ ti kọ́tọ́ yẹ lọ́jọ́ ní kama yẹ zókò ma àdébì ní kama yẹ zókò ma alakasirati bọ́n ti kọ́tọ́ yẹ lọ́wọ́n ti ń kẹwọn bẹ́ẹ̀ lọ́wọ́n ti ṣìrò ṣẹwọn ọlọ́run ni iṣẹ́ àwọn kèfèrè àwọkàzòrò martin zinuba àbí ọdá àbí àwọn òkùnkùn àwọn òkùnkùn ó tó wá gbé gbogbo wàtọ́wọ́ bá fẹ́wọ̀ àwọn kèfèrè àwọn òkùnkùn lọ́mà lò bulumat torí òkùnkùn yẹn pọ̀ ọ̀nà oríbú yẹn pọ̀ táwọn yẹn ń gbà oríṣiríṣi ọ̀nà ẹbárẹ́sọ̀rọ̀ pa nóòrù ẹgbà nóòrù aláwọ̀ nóòrù nóòrù kanáà ni ọlọ́run pè ní ànúwàr ọlọ́run pè ní àwọn ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ọlọ́run ọba ni àwọn kàzùlù máa ti fi báyìí jò tàbí ó wà ní ibùdó tó jẹ́ yẹ̀ṣẹ́ olùmọ́dún nìfọ́kẹ́ ìmọ̀ òtẹ́ pé àwọn ẹ̀húnṣẹ́ òkun ìgbórí ara wọn lókè náà ọdẹ nìfọ́kẹ́ sahab lẹ́yìn náà lókè lọ́wọ́ lọ́wọ́ ẹ̀sùn odò tí wá gbómẹ́lẹ̀ Allahu akbar zulumaatu ba'du ba'du fawqa ba'd sí àwọn ẹni ibi nìyẹn òkùnkùn lórí òkùnkùn ìgbà akọlọ́jà yẹ̀dá owó ìgbà yẹ̀dá akọlọ́ yẹ̀dá owó lámì yẹ̀ká di yẹ̀rà tó ní bá náwó ìbáyìí kò ní rí kò ní rí ẹ̀rí owó rẹ̀ pé òkùnkùn yẹ̀bọ̀ ọmọ lámì yẹ̀dí lóra ẹni tó lọ́wọ́ bá fún ìmọ̀ rẹ̀ fẹ́lẹ̀ fọmá gbogbo gbàtà bá ń máa aláwọ̀ jẹ́ àti kọ́lbì núrọ̀ òfì básórí núrọ̀ òfì sẹ́mìí núrọ̀ wọ hálfì núrọ̀ wọ àmàmì núrọ̀ وفوقي نورا وتاتي نورا اللهم ايتي نورا واضم ايتيني نورا واضم لا اولي نورا انا بنغا بلا بلا سبايا في ناس يوجوني في ما يتيني في ناس بلا تيني في ما يواجوني في ما تقاطوني في ما تقالا في امي اللهم بفني ما لا سي بلا كتبي فمي نعم ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون ولله ملك السماوات والأرض وإلى الله المصير ọlọ́ọ̀bá ń fi àwọn agbára rẹ̀ hàn wá nípa ìjọsí rẹ̀ pé àwọn ẹrú ọlọ́wọ́ba gbogbo àwọn ẹ̀dọ́ ọlọ́wọ́ba ní sàkọ̀máfọ́ ọlọ́wọ́ba ọ̀rọ̀ ni alamtara wọ́n náà rí ẹ̀yìn náà rí ni annalá yusabbihu lahu man fi samawati wal ard dájúdájú ọlọ́wọ́ bá gbogbo tó wà nù sánmà tilẹ̀ ń ti àfàmà fọ́lọ́wọ́ bá gbogbo tó wà nù sánmà tilẹ̀ ń ti àfàmà wọ̀tọ́ èrò kódà ẹyẹ ń ti àfàmà fọ́lọ́wọ́ bá sọ àfáà nígbà tó bá àwọn ẹyẹ wọn máa ju gbogbo ọlọ́mọ bá wọn ti máa ṣe àkọ́bọ́fọ́lọ́wọ́ bá wọ̀tẹ̀síbíyàwó àti ìgbérògbò àti ìbùkúfọ́lọ́wọ́ bá wọlọ́wọ́ alimun bima yaf'alun ọlọ́wọ́ bá dọ́dẹ̀ nímọ̀ nípa gbogbo tí wọ́n ti ní ṣe walillahi mulku samawati wal ard ọlọ́wọ́ bá ló ní àwọn ìjọba sánmà tilẹ̀ wa ila Allahi al-masir ọlọ́wọ́ bá náà gbogbo ìdarí gbogbo ọ̀dọ́ ọlọ́dọ́ dàrí sí ọlọ́wọ́ bí a dàrí ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار الله أكبر لألم ترى ونوري أي نوري أي ويسيني أن الله يبدي السحابة الله نداري السوجو السحابة الله نداري باي يوم يوم يوم ثم يؤلف لينا يحلف بينه لينا الله تشفي بين لان ويبيع ويبيع ويبيع ثم يجعله رقاما الله وعسني جروب باي جروب يب يب أو السوجو الله تي فترى الودق يخرج من خلال يوعد كم دماره láàrin àwọn ìṣòjò náà òyìnlọ́dínlò mílẹ̀ sẹ́mà ilẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala yóò ní kó máa sọ̀kọ́ sẹ́mà min jibali fi ibn bardin yóò ní fi ha min bardin yóò láti wọn aṣọ kàlá sẹ́mà in tó tutù omi yóò máa tutù wọ́n máa ìlà zálì ọlọ́ọ̀bá fẹ̀yìnsíbò bí ìmọ̀ ìyẹ̀ṣẹ́ ọlọ́ọ̀bá fẹ́ yọ́ rọ́jọ́ fáwọn tó bá fẹ́ yọ́ rọ́jọ́ mẹ́lọ́ọ̀ rẹsìrẹ́fò anáyẹ̀ṣà yóò darí ẹ̀kọ́ ló ń gbòmí gbòmí ẹ máa sáwọ́ báyìí ẹ máa wà lójú gbòmí ẹ dé gbogbo ẹ pé kò sójú mi gbogbo ọlọ́run gbogbo eléyìí nínú anáyẹ̀ṣà yẹ̀ká sẹ́nà bárkà ẹ̀ yẹ́dọ̀ abúlé abṣọ́ àti mẹ́ọ̀dọ̀ yóò fẹ́ lè fọyẹ̀ lójú yóò bẹ̀ múrì náà lọ ìkọlìbùlọ́ olóyìnlá wọn nàá ọlọ́ọ̀bá ní jẹ́ kí òru máa

ó yẹ ìdarí ẹ̀kọ́ bí àwọn olómi ọba rí ẹ̀sọ́ bí ọtí lẹ́gbẹ́ kan lórí ọbàdarí ìràkúnmí ẹ̀sílẹ̀ àwọn máa ti fi dé bẹ́ẹ̀ òbí ti rọ̀ tán ọba rí arákùnrin kan nú ọgbà oko rẹ̀ kí n tún àwọn nǹkan oko rẹ̀ ṣe kí n ṣe àwọn nǹkan oko rẹ̀ kí n tún àwọn nǹkan oko rẹ̀ ṣe ló bá sálámà ìwà ní arákùnrin láwùjọ kí ló kọ̀ rẹ̀ náà ìwà ní okọ̀ wí báyìí ọba rí pé ó kọ tó ń gbọ́ nú ẹ̀ wá ní ó kọ̀ ẹni pẹ̀lú arágbọ́jọ́ ah, mo kí ẹ kú oríire o ó ní sí òsì ó ní mo ń bọ̀ láti báyìí báyìí báyìí òtítọ́ ọ̀rọ̀ yìí ìwọ náà ṣàkíyèsí bí àwọn òdòtọ́ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gan sí gbọ́ nínú pé sínú oko lágbájá ó kọ̀ rẹ̀ ìwọ́n dá kí máa ṣe náà lò ó pé ọba òun òun jẹ́ máa kórè òkú tó bá kórè òkú òun máa fáwọn tálíkà ń bẹ òun jẹ́ ń bẹ òun ta ń bẹ òun tọ́jú ní tó tó padà ìmúra ṣiṣẹ́ rẹ̀ rẹ̀ tọ́lọ́ fi wá rọ odò fún wọn nìkan mi àwọn ọ̀rọ̀ oko tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ odò ọ̀rọ̀ sí ọwọ́ oko tí ẹ̀ nìkan odò ẹ̀rọ sí ẹ máa ṣe dáadáa fáwọn tálíkà ó di gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alẹ́bí sísẹ́ ọ̀rọ̀ pé ẹni jẹ́ pé àádùn síta ṣe pé ẹ̀mọ̀ pé tó láwọn aláìní ní orí ni ọlọ́run sáájú kìfìyàn ọmọdé sáájú kí والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير ọlọ́ọba wọ́n fi rùgbù bí ààrẹ àwá ogó rẹ̀ agbára rẹ̀ wọlọ́wọ́ kọlọ́gbà kúlẹ̀ dọ́bàtí mímọ̀ ẹwùtáyìn tó wà ní kùrán gbogbo tó ń jẹ́ kí mú dáadáa ọlọ́run ní òun ló ń dá wọn láti inú omi nínú ọmọ yẹn ṣe alábàtúmí aléèkí ń fi àyà wọnú wọn bí ejò ń ta àyà ọ̀nù ó di wọ̀mí ọmọ yẹn ṣe alárìlẹ́yìn aléèkí ẹsẹ̀ méjì lòun ní tiẹ̀ ti mẹ́rin nínú ọmọ yẹn ṣe alárìbá aléèkí ẹsẹ̀ mẹ́rin ló fẹ́rìn inú àwọn tó fẹsẹ̀ méjì rìn lọ́mọ ènìyàn ọmọ ènìyàn bíi tí wọ́n bá ẹsẹ̀ méjì yàkàlókòlọ́ ọmọ ẹ̀ṣá ọlọ́mọ adájúwá fẹ́ni ọlọ́mọ ọ̀rọ̀ mí fò àwọn mí aláìláìlá ináàlá alákòlùṣe nkọdé ọlọ́rọ̀ ọba yìí dájúdájú gbogbo gbogbo lórí kò sí gbogbo ọlọ́rọ̀ ọba ọ̀ka wọ́lákàdì لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم لقد أنزلنا آيات مبينات dájúdájú àwọn aláàsà àwọn àlàyé àwọn àmì yìí kalẹ̀ táwọn àlàyé ẹ̀yànjú tí ó kòkò sí tó jùm bẹ̀ wallahu yahdi man yasha'u ila siratin mustaqim ọlọ́wọ́ ọba náà lọ bá sí máa sọ́wọ̀n ẹ̀tọ́nà ẹni tó bá fẹ́ mẹ́nà ọlọ́run tọ́ sójú ọ̀nà tààrà ọlọ́ọ̀bá fẹ́ mẹ́nà ọ̀dákù sàánú wa tó wà sójú ọ̀nà tààrà ọlọ́ọ̀bá sàánú wa ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم بعد ذلك وما ربك بالمؤمنين وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم إذا فريق منهم معرضون وإن يكن لهم الحق يأتوا إليه مذعنين أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون ومن يطع الله والرسول فقال ومن يطع الله ورسوله فإن ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون الله أبارو يا ما جوك سفوا يبرون بالرفوة أنه ستبقى قرأ pé ọmọ ènìyàn láyé tá a wá yìí group mẹ́ta náà ni wá ilé sọ́tò bọ́kọ́ra àáyà kejì kẹta kẹrin karùn-ún ọlọ́run fi ròyìn àwọn olóríire ni títà àwọn ọmọlẹ́gbẹ́ mọ́ta gbò láyíká ara hudan min rabbihim wa ulaika humul muflihun ọlọ́run já wà nù wọn àwọn olóríire ni ilé lè ẹlẹ́ẹ̀kejì náà lè ta kàtẹ́ nípa ọ̀rọ̀ àwọn kèfèrí àwọn kèfèrí gbọ́gbọ́n ọgbà Islam náà là ń kà lọ́wọ́ yìí ẹlẹ́ẹ̀kẹta láfẹ́ bọ́ sí náà ni munafiki àwọn munafiki wọ́n yẹ kúrú na amanna billahi wa bir rasul wọ́n máa sọ pé àwọn gbọ́lọ́ bá gbọ́ àwọn gbàdé bí gbọ́ wọ́n sọ ẹ̀rẹ́ àwọn kan wọn ìlú wọn من بعد ذلك لين بنا وما أولئك بالمؤمنين بالمؤمنين أو يوجد مؤمنين منافقين وإذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم كما رب الدين أجاب بون تلو أجاب بون تلو وي ليحكم بكو تلو كبسي لا جلان إذا فريق من أم وردون هذا ما كانوا المنافقين وصل قدر اللهم سواني منافقين الله وإن يكن لهم حق يأتوا إليه مذعنين tó bá gbọ́n wá bá ọjọ́ pé wọ́n ní àwọn ẹ̀mọ́ kó dòdò ló ń gbé lọ́wọ́ wọ́n máa wá wọ́n fara máa wọ́n fara máa pé ẹja àwọn jùwọ́ fún àfi polóòbí ìmọ̀ràdùn òsì ìgbìmọ̀ ààrẹ egbò níbẹ̀nú ọkàn àmì wọ́n bẹ̀rù kọ́wọ́n mọ́tún náà sí àti jíṣẹ́ rẹ̀ wọ́n bẹ̀rù ya kuma bẹ́yìn ahun an yà kóòlù sẹ́mìnà wa àtọ́ọ̀nà kuma sọ pé àwọn gbọ́lọ́wọ́ bá gbọ́ àwọn gbà lẹ́bí gbọ́ àwọn jẹ́ tẹ̀lé àwọn alábòsí ni wọ́n mú náà إنما كان قول المؤمنون إنما قول إنما كان قول المؤمنين أما المؤمنين أنت بلا بقول دعوة أنت جوب لا أقول إذا دعوا إلى الله ورسوله ما فهم سيا دولة تبيشة ليقوم ليقوم بينهم كتب يوم أن يقولوا دعهم سمعنا وأطعنا أدعوا تبع أدعوا تبع رب فلما با أولئك هم المفلحون ẹ̀rì mùsùlùmí dọ́lọ́n ló fún wa ọmọ òmìnir yẹn náà lọ́rọ̀kọ̀ ọláyíká ọmọ mùsùlùmí àwọn náà làwọn tí wọ́n bèèrè ayé tí wọ́n wá ọlọ́ọ̀bà dáwà náà tó bèèrè ọmọ yìí tí ìlú ọ̀rọ̀ sólà tí wọ́n bá tẹ̀lé àṣẹ tó ọlọ́ọ̀bà àti tòjíṣẹ́ òyàṣọ́lá ọ̀rọ̀ tẹ̀kọ́ tó lẹ́ bẹ̀rù ọlọ́ọ̀bà tó awa awánájà ni gbogbo ẹbí bá lọ́jà ọlọ́ọ̀tajà ní ọlọ́ọ̀rajà ní ọ̀bẹ̀rẹ̀ kórè ìkòdílé ni òrìgbà ayé lọ́jà ọ̀rúnlé ẹja gbìyànjú láti máa ṣiṣẹ́ fọ́ọ̀rù yẹn kálíbà gbé yáyọ̀ tó máa hàn fúnra láti gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́ọ̀ba Quran àti súnàmì sẹ́là pé ọmọ ènìyàn nípa àìnígbàgbọ́ dáadáa ó nífẹ̀ẹ́ nǹkan márùn-ún ó kó ìlà nǹkan تحبون الخمسة وتنسون الخمسة اللي فيهم كمان وإبابين كمان تحبون الحياة الدنيا وتنسون الآخرة اللي فيها إبابين الكيامة أي ناس ما يقولون بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى أكثر فيها إيه الآخرة هي o bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ọ́ síbi àmánà bàbá mínísítà wọ́n fi

Number three, تحبون القصور وتنسون القبور. Ẹni fẹ́ ilé lálá, ilé lálá, ilé yàrá wo, ìgbàgbé sàárè pé ẹgbẹ́ kan lẹ́bi ní sàárè. Ẹgbẹ́ kan lẹ́bi ní sàárè. Lẹ́yìn náà تحبون المعصية وتنسون التوبة. Jòjúmọ́ lẹ nífẹ̀ẹ́ kẹ́ máa sẹ́lọ́wọ́n bá. Àmá ẹgbàgbé láti máa túbá, ẹgbàgbé láti túbá. بين رأس تيجي وتبجروا ربكم ثم توبوا إليه به يمتئكم متاء حسنا إلى أجل مسمى ثم استكفروا ربكم أترى كل ربا ثم توبوا إليه لين يتوبا أولي كبا توبا ربا يجي قبلوا لا يتواه إليك عن بلد تهيبون الحياة وتنسم الموت أني فاكر ما سمي إذا بيكو بأني فيه أنت لواني tó wá pé ọ̀rọ̀ Yorùbá mẹ́ pé tí èyàn bá jí tí nǹkan ò lè kọ́ máa lè nǹkan gánléwà ọwọ́ ti sọ pé kó ní ẹ̀tọ̀wà fáàkùn malakul mọ́tì lẹ́bí ó kí lẹ́bí kò kó ní ẹ̀tọ̀wà fáàkùn malakata àjàjì mọ́lẹ́kà fún yóò mú yóò inú àwọn ìsàìlẹ́yàtì ni mo máa mú ó di ọ̀gá ní ìsìráìlì àwọn ìsìráìlìyàtì tó bá múlá kẹ́ lọ́wọ́ lọ ká máa lò ó ànábì Musa alayhi salatu wa salam ní lọ tọ́lọ ní káàkì ọlọ́run ọba ní ọbọ́lọ́ ọba mi sọ̀rọ̀ ń lọ pẹ̀lú gbogbo ìzà pẹ̀lú gbogbo ẹ̀ ló bá rí ẹ̀yẹ kẹ́ tó fúnlẹ́gbẹ̀rẹ̀ fáàm àmọ́ tó fọ́n gbogbo gbà ẹ̀yẹ fúnlẹ́gbẹ̀rẹ̀ kó wọ́ ìwà irú ẹ̀yẹ ní ẹ̀yẹ ti lọ ẹ̀yẹ ti lọ kò mọ́ ẹ̀yẹ náà ọmọdún lọ ìdún lọ nígbà tí ẹ lọ ló bá rí ọ̀pọ̀lọ́ tí kò ti gbọ́dá rílẹ̀ tí gbọ́dá rílẹ̀ musa salamu alaikum alaikum salam dákùn tó bá bí olóyẹ kan onímórí ah olóyẹ oníyẹ kó lọ bẹ́ẹ̀ sì yẹ jáde lórí kí wọ́n ìwọ̀ ìgbà ìmì orí náà tí ó sì ń jẹ́ tó ń béèrè òun lè òun lè ẹyẹ ìwọ ọ̀pọ̀lọ́ ẹ̀yẹ tó pé street tó bá kọjá tó bẹ́ẹ̀ sì yẹ gbẹ́nu tó ń wọ́ ìgbà òun orí náà oníbẹ̀rẹ̀ ẹyẹ lòun lè tọ́ ó kó mẹ́rin bá pàdé ọ̀bá ọlọ́kọ̀ọ́kọ́ tó gbọ́n ẹtí tó mú ọkọ̀ bá tó pẹ̀lú israel lọ́nà lọ musa gbogbo ọ̀rọ̀ yá sí lè mà nínú ọlọ́ọ̀bá mi subhana ọlọ́ọ̀bá mo rí àwọn ìmọ̀ mẹ́rún kan àwọn márùn tó ti lè mà kí ni níta tó àwọn orí ẹyẹ kan tó fò tó bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì mo rí ọ̀pọ̀lọ́ tó mo rí ẹni tó gun ẹsí ọkọ̀ tó lé tó ń kọjá lẹ́gbẹ̀ẹ́ mi káyẹ lẹ́yìn ó ní àwọn nǹkan mara àrùn tí wọ́n sọ mọ́ pé tó ìbò náà la khamsa ọ̀sẹ̀ ìsáwọ̀n náà khamsa àgbọ́yí táwọn afá àgbọ́yí náà nìyẹn ẹyẹ tó rí yẹ ilé ayé nì ilé ayé nì gbogbo ìgbìsí lọ ìlọnu bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn ni ọ̀pọ̀lọ́ tó rí ọmọ èdè wọn lórí ayé tí ọba tí ọba òtútọ́lọ́ ọba inú àgbọ́yé ẹlẹ́ka náà ni pé tó wá rí ẹni tó mú ọkọ̀ lálé tó ń lé tó ní ọ̀pọ̀lọ́ọ̀lù ń lé jẹ yọba àbí òní ba ọwọ́ kẹrin kò ní ọ̀tọ̀wọ̀ fúrákù mọ́làkù mọ́ọ̀tì lẹ́bi wókè lẹ́bi kù tó pé mọ̀lẹ́kà akúdàyàn sí yọba yóò kó ń kálukú wa múra ó ní wa mọ̀lẹ́kà akúyọba wa ọlọ́wọ́ ọba jọba wa dáadáa káṣí dáadáa àdúpẹ́lẹ̀ ọlọ́run tó lọ́n sọ́dún ramadan ọdún ọlọ́ọ̀bá ramadan tó tún bọ̀ jọba aláyàtà ìtọ́dá kájáwà nínú àwọn tí wọ́n jèrè ayẹ́ta ìtàn ọlọ́mọ yóò tẹ́ ọlọ́ọ̀rọ̀ sólà bí وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا طاعة معروفة إن الله خبير بما تعملون وأطيعوا الله وأطيعوا الرسول و... أطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإن فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين اللهم يطيع الله ورسوله gbogbo ẹgbẹ́ ń tẹ̀lé àṣẹ ẹ̀tọ́ ọlọ́run ọba àtòjíṣẹ́ wa yakhsha Allaha wa yattaqih tó lẹ́ ń páyọ ọlọ́run ọba tí ń bẹ̀rù ọlọ́run ọba fa ulaika humul faizun àwọn náà ni wọ́n jèrè àìgbọ́n wá o ọlọ́run já wà nínú àwọn tó wọ́n jèrè ọlọ́run ọba tánú ọlọ́ba wa aqsamu máa búra pẹ̀lú àwọn la in amartahum la ya'khudanna wọ́n pé táwọn bá pa wọ́n láṣẹ wọ́n tẹ̀ láṣẹ lọ́wọ́ bá wọ́n mọ̀ sí kó látò sí mọ̀ ẹmọ́ búra ẹmọ́ ìwòlẹ̀ búra tọ́ atúmọ̀ àrófà àwọn ẹjọ́ jẹ́ láṣẹ tí wọ́n bá ma wọ́n àwọn tó ń tẹ̀tọ́ àṣẹ lọ́wọ́ bá ma inna Allaha khabirun bima ta'malun ọlọ́wọ́ bọ́ fún ní ìwò ní tẹ́bá ṣe níṣẹ́ kó àti ọlọ́wọ́ àti rasul ẹ̀tẹ̀láṣẹ tọ́lọ́wọ́ bá ẹ̀tẹ̀láṣẹ Annabi Muhammad sallallahu alaihi wasallam فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم تباكوا تبالي ثلاثة òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní tí ó gbé ìṣẹ́dá fi rán lábẹ́lọ rẹ̀ ní tí a gbẹ́rẹ̀ iná lábẹ́lọ yí bá ti tẹ̀lá nẹ́bí yẹ ta àtọ́dù ẹ mọ́nà ẹ kò sí nǹkan tó jẹ́ ọ̀rọ̀ yẹn lórí ìdíṣẹ́ ẹjú kó díẹ̀ tó kù kó díẹ̀ lọ́dún tó kù lọ. mo máa sọ pé a pé iṣẹ́ àwọn òṣìṣẹ́ ọlọ́wọ́ bá fi yàtọ̀ sí tíṣà mi tíṣà ní class of twenty students tó bá ní àwọn students twenty ní class tó ń kọ́ wọn fún semester kan àbí fún term kan tó parí exam tó parí tó wá set exam fún wọn tó bá di pé inú àwọn students lè méjì tó lọ́ pàṣẹ abẹ́nìkẹ́ pé lọ́pàá àti wọ́n ní kọ̀mọ̀ method of the ah, teaching ní ọkọ̀mọ̀ kọ̀mọ̀ tó ní kọ̀mọ̀ method of teaching ní àmọ́ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tó bá jíṣẹ́ ọlọ́run tó bá pẹ́ sẹ́gbẹ̀wé èèyàn sẹ́gbẹ̀ kò sí nǹkan ìnáma àléyìn máa hómìnira kò sí nǹkan míì tó jẹ́ ọ̀ràn lórí òjíṣẹ́ yẹn àfi tó gbélé wọ àlé ó òtù ẹ̀yìn náà ń kò bá àti ìdíṣẹ́ kan ẹnìkan tó lọ́bá gbọ́ sí ẹ̀ òdìdí lọ́fàá tí alẹ́bí Muhammad sallallahu alaihi wasallam tó fi wá pé ní ọgbọ̀n alkiyama ara náà bí mi òun nìkan níwà jẹ́nà pẹ̀lú ẹnìkan nígbà tó ọ̀díṣẹ́ ẹnìkan tó gbọ́ ọlọ́wọ́ tí ẹni tó bá gbẹ lọ́ọ̀bà tó gbé wa ma ala rasul illa al-balagul mubin tí ẹni wọ́n wọ́n in tó ti ó mẹ́rin tẹ̀lé ìṣẹ́ yẹn àà láàfin pé wọ bàbá láti pé wọ ya ẹwà e sí súnà tí bá fi tẹ̀lé ìṣẹ́ tó yẹ lọ ká àtẹ́dù ẹ̀jẹ̀ tó mọ́nà wọ́n máa alọ́rọ̀ sórí ilẹ̀ ìdàlá gólmọ́bì kò sí nǹkan dáa gbọ́ kò jẹ́ lọ́rùn àfikún ni àfiṣẹ́ àfikún díẹ̀ lópin wọ́n ti jẹ́ lópin páì parí wọ́n adùn lẹ́bí náà وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون Aya yìí, aya àdéhùn tọ́lọ̀ ti fáwọn mọ̀bìnrin ni. Kò láàáyí nígbàtí àwọn tí ó ti Mùsùlùmí Nigeria, wọ́n ń bọ̀ wá bọ́ǹbù nàìjíríà àwọn mùsùlùmí nàìjíríà ń bọ̀ wá bọ́ǹbù ní à àwọn ọ̀sán ìṣẹ́ra wọn ni àdéhùn ti wà ní tọ́lọ̀ ti fún wa ní àdéhùn tọ́lọ̀ ti fún mùsùlùmí wọ̀láì níwọ̀n àgbà tá a máa ń kírun lásìkò níwọ̀n àgbà tá a bá ń tẹ̀lé súnà bí sẹ́lẹ̀ tó bá wá àwọn ọ̀tá ọlọ́run bá wá wọ̀láì àwọn oníwó jìyà sí èmi jìnbẹ̀ ẹ̀dàgbọ́n ẹ wo àdéhùn tọ́lọ̀ ti fún àdéhùn ọlọ́run balẹ̀ ọlọ́run wa adallahu alladhina ọlọ́run ni àdéhùn ọlọ́run bá ṣe fáwọn tó gbọ́rọ̀ bá gbọ́ nínú yín wọ́n amílò sọ̀rọ̀ àyàtúnrẹ̀ ìṣẹ̀rí dáǹkà ní ìdí pé àwọn mùsùlùmí ká gbọ́rọ̀ bá gbọ́kà máa ṣẹ̀rí lẹ́fẹ́ni náà ń fèrè àdọ́rọ̀ ni wọ́n láì máa tún wá jẹ́ kàlífà lórí kàmọ́ sáhàtà lẹ́dẹ́ iná mi kọ̀bìlì bá ti àwọn sáájú wọn jẹ́ kàlífà àwọn sàábí àbẹ́jì sẹ́lẹ̀ وليمكنن لهم دينهم الذي ارتدى لأولوني ما أتبع اسم ولاي اسم ويلوسي اسفلان ما يونسي ما أتبع ولاي تقولي لي ما أتبع ولاي وليبدلنهم من بعد خوف إن أمنها ẹ̀rùsìn bá wọn mẹ́rin gẹ́rù bá wa ẹ̀rùsìn bá wa ọlọ́run bá ní owó ẹ̀yẹ tí kọ̀kan bá rẹ̀ àmọ́ pẹ̀lú mọ́jẹ̀ mú ẹ̀ nígbà kan ní ìdí pé àbòdò náà ni ọlọ́run ní kílámọ̀jọ́sìn ẹyẹ ìlọlẹ̀ bàbá bẹ́yẹ̀ wíwò ẹlẹ́yọrẹ̀ gbóká máa ya àbòdó náà ni májẹ̀mú aláàkọ́ ni ọlọ́ọ̀bá nìkan ní ká máa jọ́sì fún láàrin ṣẹlẹ̀ kó wọ́n bí iṣẹ́ àwọn náà làwọn tí wọ́n ya kùkí àwọn agbọ́mọ́gbàmù ọlọ́mọ tí ọlágbọ́mọ́gbà ó bí wà wọláì àwọn kèfèrí ìgbọ́nà gbogbo bọ́ àbá mùsùlùmí nàìjíríà ní wọ́n gbàtà bá ń kírò jama ní wọ́n gbàtà bá ń ṣe dáadáa tá ń ṣe rí wọláì kọkàn wà báyìí ọlọ́wọ́ ọba àwọn ọlọ́wọ́ dòdò tì ọlọ́wọ́ ọba gbogbo àwọn ọ̀tá islam aláwọ̀mà israel islam المواهبين أينما كانوا يا ذا الجلال والإكرام نعم وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير لين ما تبان بلوغ بوتن شيري جاك دي واقيموا الصلاه ايتم بيرودو ايتم بيرودو ان كيرو دادا بو تي كيرو واعطوا الزكاه ايتم يو زكاه ايتم واعطوا الرسول ادل ما تلسن دي شلون بود بلا دي يو تي ايتم تلسن دي شلون لعلكم ترحمون الله بو سانوي الله سانوي الله سانوي لا تحسبن الذين كفروا مؤذين في الارض اما كما كفر ما ما كما كفر وبو هيا لون لويده يا فون بلاغبارا wọ́n ní kinní kan wọ́n ní nuclear wà ní kinní gbogbo ẹ̀kú tí tó wà bá ní sọ àrùn tọ́lọ́ ìyànjú kò lọ láìpẹ́ sínú àrùn ọmọ wa hùn náà lẹ́yìn náà tọ́ba wọ́n fẹ́ wọn kọ̀ tó bá tó kú tán tó wà wọ̀nyí náà ọ̀làbí ìtàlùmọ̀sí ó burú jáde bí ìmọ̀ àdárí sí ọlọ́mọ̀sí wálé rò náà nítorí àwọn akẹ́ni pé káwọn sàmọ̀sí yàdá kama ṣe káwọn mọ́sẹ̀ ìgbì a máa lọ́wọ́ sí tí ọ̀dá alẹ́wọ̀lẹ́bìnà àmọ́ndúlọ́wí wádàláwọ̀lẹ́bìnà àmọ́nà àwọn tó gbọ́rọ̀ bàgbọ́ ọlọ́sàgbèkù tọ́sí yìí tí wa wọ̀láyé àtijẹ́ lọ́fàá tí a nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ló fi sọ sidna Mu'adh jabal oníyá Mu'adh oníwọ̀ Mu'adh قلت اللهم لبيك يا رسول الله مجبدا وجزا سعديك قال هل تدري ما حق العباد على الله إذا فعلوا ذلك يوم ما يتولون لي أولي قال لبيك يا معاذ قلت لبيك يا رسول الله وسعديك قال هل تدري ما حق الله على العباد jẹ́ ọmọ ẹ̀tọ́ ọlọ́run lórí àwọn ẹrú jẹ́ ọmọ ẹ̀tọ́ ọlọ́run lórí àwọn ẹrú kó tó Allahu wa rasuluhu a'lam mú ní ọlọ́run àtòjíṣẹ́ lọ́gbọ́mà kára haqqul lahi ala al-ibad an ya'buduhu wa la yushriku bihi shay'an òun náà ni kó máa jọ́sì fọ́lọ́ ẹmá pè nǹkan ní ìgbàlọ́rọ̀ ẹmá bá lọ ilé bàbá aláwọ̀ ẹmá bàbá aláwọ̀ lọ́sà ẹbí pẹ̀lú ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ọmọ sí pẹ̀lú ọlọ́ọ̀bà kó tún sa'a sáà sáà lẹ́yìn àbá tó rìn kan súnmọ́ kára yá máa lórí jabal kó Allah sọ́gbọ́n máa ṣe bá tí máa ṣe tí máa ṣe tí ó bá ṣe pẹ̀lú ọba sọ́gbọ́n máa ṣe pẹ̀lú ọba kan tó Allahu wa rasuluhu a'lam mo ní ọlọ́ àtẹ̀jẹ́ ọlọ́mà káàlá fa inna al-haqqa al-ibada ala Allahi la an la yu'adhibuhum tí wọ́n ṣe pẹ̀lú ọba ọlọ́run ní fi àjẹ wọn láyé ọlọ́run kàrípà ń gbẹ̀rù dúró wà àkímù sọ́lá ẹ̀rípà ń gbẹ̀rù dúró ó dé wà àtò zaka ẹmọ̀yọ̀ zaka wà àti orasol ẹ̀tẹ̀lójìṣẹ́ náà bá la'allakum turhamun kẹ́ẹ̀dẹ̀ wà nù àwọn kẹlẹ̀bà wà nù àtọ́nà àwọn sàánù ó dé ọlọ́mọdé sàánù lókè àwọn tẹkinọ́lọ́jì wọ́n ti ń ra لا تحسبن الذين كفروا مؤجزين في الأرض مثوى أما كفرين في بوهاي والله بلو إليه وما واهم النار يحتبوا كانوا عينو ناني ولا بيت المسير أدي أبرو جاري بو دارتي الله با مسا استوى الله با الجنة مسي والي رونا الله با جاءت الرسول صلى الله عليه وسلم قال بعد جريات القيامة ولا القرآن الكريم يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانهم والذين لم يبلغوا الحلم منكم والذين لم يبلغوا الحلم منكم ثلاث مرات من قبل صلاة الفجر وحين تبعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء ثلاث عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهم طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم آياته والله عليم حكيم الله سبحانه وتعالى إن dára أنه معايا لك مليك nípa ètò إما wà ní an ideal society mo sọ fún láti bẹ̀rẹ̀ súra ìpé súra tó nọ́ọ̀ ọwà náà súra tọ́lọ̀n tí rí fọ́ọ̀mù gbèsè ayé mùsùlùmí ọlọ́gbà pé nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ súra lọ ní súra tó ní àwọn súra kan ní special súra ni gbogbo àwọn súra Quran ló jẹ́ special àmẹ́lẹ̀ ìwà rí fọ́ọ̀mù ìṣesí àwọn ìfọ́ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala àgbàdo ayé àti gbàdá kìámà ọlọ́wọ́ ọba kó sànù wa ológun ọlọ́ọ̀ba títà ti jóná ní ọlọ́ọ̀ba mọ́sá kẹrẹsì fún ọlọ́ọ̀ba ọlá Qur'an al-Karim akánnumáwá kó bó ti wà ọlọ́ọ̀ba subhanahu wa ta'ala mọ́sá gbàlẹ́jì fún ọlọ́ọ̀ba Jaiz bank náà ní wa account number wa zero márùn six nine eight two one Umar bin Khattab Islamiyya àwọn aláàjì wa kọ́mọ̀ rẹ̀ tọ́ Kaduna àwọn aláàjì Aliyu wọ́n fún wa ní ten thousand naira fọ́mọ òrukàn wọ́n fún wa ní ten thousand naira fún ètò bitv ọlọ́ọ̀bà sanwó-ẹlẹ́sàn rẹ̀ ọlá Qur'anul Karim lẹ́yìn náà sísá wa rahmatullah wọ́n fún wa ní two thousand naira ọlọ́kọ̀ sàgbọ́ alẹ́sàn rẹ̀ ọlọ́ọ̀bà ọlá Qur'anul Karim ọlá la ilaha illallah náà mẹ́gbàdébèrè lóbìnrin tó bàbí wa dárí Wa alaikum salam tó níbẹ̀ ni ẹlákùnrin ọ̀rọ̀ nípa zakatul fitr gẹ́gbà ń ṣiṣọ́ pé àwọn grades àwọn bí dáwà àgbàdo kankan ní Kenya ló dájú so ẹni tó wá wò pé jọ tó ń fẹ́ yọ àgbàdo yìí tó bá ní kó ń gbé fún ọjọ́ náà ní lè prepare wá lọ bó ó lọ wá wọ́n ní lílọ̀ ló fi wọ́n níjọ́ náà ó fi gbé fáwọn tó ṣe déédé bá pẹ̀lú nílọ̀ tó lọ. bẹ́ẹ̀ni ẹni tó pé nínú àánú ọlọ́ọ̀bá ọfẹ́ yọ bí àgbàdo àbí dáwà àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ẹni tó bẹ̀rẹ̀ kò sọ ní ìdíwá ní ìgbẹ́ wọn tó máa lọ lè lọ bẹ̀rẹ̀ yọ̀pẹ̀ ọwọ́ bá wọn lọ ó ti déédé gan-an oúnjẹ ìlú yẹn gan-an nù òdì ìgbàgbọ́ òní jẹ àgbàdo yẹn ní láìlọ́ọ̀ ó ti déédé ló gaàrí ní bẹ́ẹ̀ ni ó dà ráìsì ní gbogbo ẹ̀kọ́ ajá ló wọnú ẹ̀ wọ́n sọ pé àgbà wọn ti dákọ ráìsì ara ọwọ́nú ẹ̀ ọlọ́mọdé àfúrà yìí wa. wọ́n ní bóòlù nípa bí àwọn iṣu àti ànàmọ́ tó náà ó wọnú. iṣu àti ànàmọ́ tí àwọn fi wọlé náà pé kọ́sọ́ lélùbọ́ bí arákùnrin onígbèsè kọ́sọ́ iṣu ànàmọ́ kan ń ṣe ànàmọ́ ìgbó ànàmọ́ ó ti kó sọgbọ́n di ẹyà ìdìbọ́ kó lè bá rọrùn fún wa ó di wà wallahu ta'ala ní ilé ìgẹ̀ẹ́lú ta àti kó lè rí wọn lórí àwọn iṣu gbọ́dọ̀ fẹ́ wọn iṣu àbí wàá máa kí àṣà owó ẹ̀ ló kù ó di wallahu ta'ala náà. wọ́n ní ẹ̀rọ kò kí ni ìdájọ́ ẹni tó yọ zakat al-fitr kàkà kó gbé fáwọn tálíkà tó súnmọ́ wọn wá òpin bá ó lọ gbé fáwọn kọmitì ọmọ òrukàn ìgbéra kẹfì pínfọ́ láàrin àwọn ọmọ kẹ̀kẹ́ fi ṣe tó ṣe dédé ó ṣe dédé àmọ́ kódà tó ẹ̀tọ́ agbá àmọ́ olùkọ́ ẹ̀bá tó jẹ́ àwọn tó wà lábẹ́ tó sí ẹ̀lú kúrò ládùúgbò ọ̀tí gbogbo bí tí èèyàn bá ń gbé lọ́yẹ kí èèyàn yẹn zakato fitr fáwọn ará abẹ̀ ságbà àwọn kọmítì ló gbé fún yẹn àwọn ọmọ olùkọ́ tó wà ní eré ọ̀dọ́ rẹ̀ èyí tí a fi tó lé ní ọdún sákàtì fún ọlọ́ọ̀bà èyí tó jẹ́ mistake ní àforíjì ọlọ́ọ̀bà tó wá pé àwọn tí wọ́n fún wa lówó lónìí wọn náà ní sísá wa Rahmatullah ọ̀pọ̀ one two thousand àwọn aláàdì wa aliyu fún ọ̀rẹ́ tó kàn náà wọ́n fún ten thousand naira fún ọmọ òrukàn ó tún wá fún ten thousand naira fún ètò dáwà dáǹsì ibi ITV ọlọ́mọdé àtàwọn ẹlẹ́sìn rẹ̀ ọlọ́mọdé àtàwọn ẹlẹ́sìn ولا لا إله إلا الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب